بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله ولا حول ولا قوة إلا بالله adúpẹ́ fún ọlọ́run ọba ọba tí ó pa wá láti kápáyà rẹ̀ láti tẹ̀lé ànábì tó rán níṣẹ́ sallallahu alaihi wasallam wa alamu ahibata ad-din anna badala an-nasiha èèyàn ọmọ ìyá mi nínú ẹ̀sìn ká lọ àmọ̀ pé ká tara ẹni jí ká pèpè sójú ọ̀nà ọlọ́run lódodo láàrin ara wa min ahammi ma yajibu ala hadhihi umma nínú nǹkan tó jẹ́ ọ̀ràn lórí àlùmọ̀ yìí ni nígbà tí wọ́n bi ànábì wa léèrè sallallahu alaihi wípé ta ni nígbà ànábì sọ wípé nasiha ìtanijí lódodo lẹ̀sìn jẹ́ tí wọ́n á béèrè pé fún ta ni ká má gbàgbé pé òjíṣẹ́ ọlọ́run bá fún wọn létí sallallahu alaihi wasallam wípé ó jẹ́ nasiha lillahi fún ọlọ́run wálé ó sì jẹ́ fún tírà ọlọ́run eléyìí ní alukur'an karim wálé rọ̀súlìhì ó sì jẹ́ fún òun náà tó ń jẹ́ ọlọ́run òjíṣẹ́ ọlọ́run wálé àìmọ́tì mùsùlùmí wà àmọ́tì àtàwọn tí ń darí mùsùlùmí àti gbogbo ẹlẹ́sìn Islam eléyìí láwà yẹn nàná pé bóun ni báwo ṣe lówó láti tẹ̀sí ó sì jẹ́nà sí àkọ́lọ̀ òjíṣẹ́ ọlọ́run ba ló sọ bẹ́ẹ̀ fún wa nígbà tí wọ́n di léèrè eléyìí kò sáré dájú kò sí iyèméjì kankan bẹ́ẹ̀ wọ́n ní lèlá wọ́n máa nà nàṣíhàtù lèlá ìtumọ̀ pé nàṣíhà yóò lọ sí ọ̀dọ̀ Allah ó ní wípé ẹ̀rú ẹ̀rú sí ọlọ́run ọba yakumu bi adaima ale alayhi nínú ìbàdà yóò mọ ọ̀ràn yàtọ̀ lọ́run yóò sàmúṣe rẹ̀ tó bá ta àmúṣe ọ̀ràn yàn ọlọ́run tán wọ̀nyàtọ̀ kọ́ rọ̀bù ilé ìbìnà wáfìlì àìbìnà wáfìlì tọ́ àti yóò mú àwọn tó jẹ náà fílà wá tá a máa fi ojú yọ lọ́n wọ̀yẹ́ turuku máa náà hàn lọ́wọ́ àná yóò sì máa gbé gbogbo ohun tó náà bá ṣe léèwọ̀ jù sílẹ̀ nínú ẹ̀nu àrọ̀mọ́ nínú àwọn nǹkan ìwọ̀ wàlùmọ̀kòrò ha àti nǹkan akọ̀ wà á ń yàkó na fúlù amẹ́lìhì kọ́ọ̀lì sọ́ọ̀lì wájú àti wípé gbogbo ohun tí ó bá ṣe níṣẹ́ ó gbọ́dọ̀ jẹ́ kó jú orí ọlọ́ọ̀bá nìkan ló fi wá minal arkani wa nawafi nínú gbogbo ohun tó jẹ́ orígun ẹ̀sìn pátá àtàwọn nǹkan tá a máa fi ṣe èèní àbí èlé lórí ẹ̀ sáǹpẹ́ ní násílà ojú rẹ ọlọ́ọ̀bà nìkan ni ó máa fi wá àlàyé pé bóò nà sí àbóò lẹ̀ sí ti jẹ́ nà sí àfọlọ́n là yẹn o qala al-hawariyun li Isa alayhi salam àwọn tí wọ́n jẹ́ olùsìn lọ́hùn tí wọ́n sì gbọ́ lọ́hùn bá gbọ́ lábẹ́ Isa ọmọ Maryam alayhi salam wọ́n bi léèrè pé mọ̀lẹ́kọ́ọ̀lì sòmínà lẹ́hàmìn èwo níṣẹ́ tó mọ́ tá a fi sin lọ́hùn kọ́ọ̀lì ẹ̀yin sọ mọ́ríàmù àlẹ́sọ̀lá ń sọ fún wọn pé mẹ́lá tòhíbù ányà mẹ́dàkà náà sọ àlẹ́ òní ìtàtọ̀ pé káwọn èèyàn yìn ọ́ tí ọba ti ṣe ìyìn tó fẹ́ káwọn èèyàn yìn ọ́ tá a bá yọ àwọn tá a bá tá a bá tá a jọ bóyá ní ẹsẹ̀ nìkan kù kan tá a bá sàmúlò gbólóyìn pé iṣẹ́ tí mo ṣe yìí ojú ọlọ́run fi wá ìfẹ́kẹ́nìkan yìn mí bí wọ́n bá sì yìn mí nǹkan tẹ̀ sí nǹkan kan bóyá ní òkun kankan fọmọ ẹlòmíì torí ti á gbọ́ mi ti á rí mi ó wọlé púpọ̀ sínú sí ọmọ ádámà ní sọmọ ádámà ní sọ fáwọn tó tẹ̀lé pé ìtìjẹ́ náà ṣe hà ní pé gbogbo sẹ́ẹ̀rẹ́ síwájú rẹ̀ lọ tó o fẹ́ káwọn èèyàn yàn lórí ẹ̀ ìyẹn ò sọ pé kọ́mọ́ tèmi. kọ́ọ̀lù fàmán nùsùlù lílà wọ́n wá béèrè pé èwo ni nàfíhà fún Allah kọ́ọ̀lù ó fún wọn létí àǹtábùdà kọ́ ọ bẹ̀rẹ̀ the hakila pẹ̀lú ọlọ́run àárín ìṣe pàtàkì tó pé ọ̀rọ̀ pẹ̀lú pé káyìn nàná ẹ̀ pẹ̀lú àlàyé àtàtòjúwe ìmọ̀ jẹ́kẹ́sẹ̀ òye bá a ti gbọ́ lọ́dọ̀ àwọn olùmọ̀ wọ́n ní nàṣíhà fún ọlọ́run òun ni kó o bẹ̀rẹ̀ pẹ̀lú ìwọ ọlọ́run kọ́bílà hakin náà kó tó di pé wà á mú kéèyàn wá ọlọ́run pa ọlọ́tẹ̀ òbí pa ọlọ́tẹ̀ ọlọ́run pa ọlọ́tẹ̀ òbí pa ọlọ́tẹ̀ mo ti gbọ́ fatuwa ẹnìkan rí onítọ̀ọ̀bá ti sọ̀lá tí bàbá rẹ̀ bá pè ọ́ àbíyá rẹ̀ ọjà rùn nígbà tí èsì pé ìyá yẹn òbí yẹn wà nínú ewu omi ìpínpà tó bá ráyè lọ́dọ̀ sí ẹnu fájúwá tó fi yẹn ìgbà tó bá ráyè ìyá rẹ̀ tán tó tó pọ̀ lọ́hùn wàrà àti ọlọ́run ló kàn kó tó kùn òbí àpèjúwe mo tún máa ń sọ pé ọ̀rọ̀ pẹ̀lú àlàyé àpèjúwe tó bá fi pé gbe ni wọ́n ké tó bá ní lábàdì ìyẹn lè já sọ̀la àlàyé ẹ̀sìn lálàyé gan wàlá ìforújú àmọ́ ó kàn pé pé abdullah ní pípé nọ́mbà bá ti máa pé yàn wọ́n sì ti wọ́n sì ti ti tẹ̀sẹ̀ bá tó lè rọ̀ ọmọ àti fatiwa pé àgbà pé pé ya rẹ̀ ló pè ọ́ ó jáàmù ni ó mìíràn pé tó bá wá jáàmù yẹn tí ìyàwó adé sẹ́kàn fún un àsìkò sọ̀rọ̀ àtọ̀mọ̀ bá wà padà kọjá o lè kí ẹni tán tó bá dáhùn ìyá rẹ̀ tán ṣe àpé ìgbékúgbé làwọn ìgbé fúnra wọn yìí bí nìkan máa wá sọ pé kò rí bẹ́ẹ̀ o ti dá látakò o ti dá látàkà pìtì àwọn anájọ ọlọ́run wọn ń sọ̀rọ̀ wọn ní kó o bẹ̀rẹ̀ pẹ̀lú ìwọ ọlọ́run kó tó kàn sí èèyàn nínú Al-Qur'an Karim ìyẹn tẹ̀ wá wá fíà nígbà tó lọ́run sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ń sọ̀rọ̀ sí yẹn nàná pé ẹ má fẹ́ bọ́ ẹ sì ní mọ́ pàǹkà mi pọ̀ mọ́ mi ọlọ́run ni wà ń já àdáàkà àwọn nígbà tó èrò náà wẹ̀ náà wọ́n ń ka gbogbo eléyìí o bí bàbá àti ìyá torí alifu ní ìlú wa mi já àdáàkà bí wọ́n bá bí wọ́n bá gbù ọ́ jìgìjìgì wọ́n fún ọ wọ́n mú ọ mọ́lẹ̀ nípa pé kó o sin nǹkan ní ìkókó nǹkan ní ìlẹ́yìn ni aláǹtù ṣeré kàbí mẹ́lẹ́sì máa ní sọ̀rọ̀ kàbí ẹ̀lùmọ̀ fàlà tó tẹ̀rẹ̀ ìhùmà ìyẹn ti in fact hundred percent lọ́nà tó gbà kílíà mọ́tẹ̀lá àwọn méjèèjì o ìyẹn náà dé bí àpà àdádálẹ̀ àtàtà tí ò bẹ́sẹ̀ mu tí wọ́n ń ṣe láwùjọ àbí inú ilé kan àwùjọ ní tiẹ̀ inú ilé kọ̀ọ̀kan ní tiẹ̀ àwọn arí tí wọ́n ń pa wọ́n láṣẹ tọ́lọ̀ náà sì sọ̀rọ̀ ń pa nǹkan yẹn àwọn arí pé àṣẹ méjèèjì contradict inú tẹ́sí ìsìláàmù fi jẹ́ ìsìláàmù ni pé tọ́lọ́hún kì í contradict pẹ̀lú tànàbì sallallahu ta'ala sálà èèyàn yà gbẹ́rọ̀ gbà ó dùn pé ẹ̀ka àlàyé àárín fún wa ni. wẹ̀n àròdù lákà àmọ̀rán ó tún tẹ̀síwájú lórí àwọn olùmọ̀ wọ́n ní tí méjèèjì bá wá papọ̀ àfi ọlọ́run àti tèèyàn ahaduhuma lillah wal akharu lidunya ọ̀kan jẹ́ tọlọ́hun ọ̀kan jẹ́ tayé fa àwòbàdà tàbí haqillahi ta'ala ìwọ ọlọ́run ẹ̀tọ́ ọlọ́run òfin bẹ̀rẹ̀ pé pé ká tó dáyé ọwọ́ ọlọ́run là nígbà tá a wà láyé ọwọ́ ọlọ́run nígbà tá a bá lórí mọ́ ọwọ́ ọlọ́run mọ́ mi gbọ́ àwọn ti tí ẹlòmíì lè má gbọ́ lọ́wọ́ bá débi pé ọwọ́ ọlọ́run ni wọ́n wà gbàgbọ́ ń bẹ láyé tó rò fóun nígbìyànjú kan tó lè ṣe àyìn ẹ̀sán tí ìsìn yẹn ò lè àìjá jáwé ìsìn àyìn ò lè ẹjá gbé lọ ìsè ìyẹn ò lè ẹjá gbé lọ àbújá ìyẹn à nígbà tẹ́mi bọ́ sáwọn òbí ń léèrè ọwọ́ ọwọ́ ta lòkú yẹn wà báyìí torí wọ́n ti wọ́n ti dẹ́mi padà sí là ìgbé tí ń ké tó wá jẹ́ni tí ń kí gbénu sàárè mi kánájú sọ̀rọ̀ lọ́wọ́ sàlọ̀ sàlàm tó láwọ̀ ò ṣùgbọ́n àwọn dáàbà ń gbọ́ tá a bá fún yín gbọ́ ní ẹ̀ ní mọ́ mọ̀ pé àwọn ọmọ lágbáwá ti ń kọ́ wa ní ìgbésí ayé sàárè ọlọ́wọ́ nìkan náà àwọn náà ti jáde láyé àyè sẹ́bí wákàtí kan tó bá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ báyìí nígbà tí wọ́n tẹ̀lé ọ̀pọ̀ wa ní àìlè kọ̀ọ̀kan ọ̀pọ̀ wa láìlè kọ̀ọ̀kan torí pé n ti ń sọ ó sì máa wọ̀nyàn lọ́kàn tayọ pé mo fẹ́ máa kọ̀ọ̀kan ẹ̀ ṣe bí láìpù gbẹ̀yẹn ẹ̀ ṣe bí kò sí láìpù níta wà ẹni pé nípa rí ìgbàlẹ̀ láìpù wa tọ́lọ́wọ́n bá ọ̀yọ́ kankan tí wọ́n pẹ̀lú àdéhùn ànábì sọlọ́lọ́ òtàtàlà àtàyà àlùkò àǹkẹ́rì síbẹ̀ lẹ́yìn tí wọ́n wàmánà nàṣíhà tó lè kìtà àdùlá nàṣíhà tọ́lọ́n látọ̀ yẹn ìtumọ̀ nàṣíhà fún fẹ́rẹ̀ ọlọ́n ti ṣe alukuranu kẹrin àlè ìmánu bìyí oníkàgbàgbọ́. wọ́n ní ìkájà ó tọ́ wọ́n sì mọ àyà wá ẹnìkan ní mùsùlùmí lòun ó tún fọ́n mú inú àyà ní bí ọ ní bọ́lá ń ti bèrè nínú sí àyà bóyá bíi sixty five ní sọ́ra ti sáwọ́ báyìí abilá wàrọ̀ tó yí wa ayá tèmi tọ́lọ́hún ni ó tọ́kẹ́ máa fi di ẹ̀yẹ́ àbójúṣe rẹ̀ àbáyà àgbọ̀n nígbà tí ọwá ń fọnú bóyá nítorí fóònù náà kéwù àbí wọ́n kéwù lé wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n kéwù lé tiwa náà tó bá yẹ pọ̀ wọn tí wọn náà bá sì kéwà ní òun náà kéwù kéwù tó ọkẹ́ tí wọ́n sọ fún pé ọlọ́wọ́n bá wí ànábì ìwé sọ̀rọ̀ lọ́wọ́ sára sọ́nà tó ọ ní òsọ̀rọ̀ bẹ́ẹ̀ ìgbé ńgbà tẹ wá ń sọ yẹn ṣé orí ọ̀pọ̀ òun wà láwọn bàbá bàbá àwọn tó ti kú àtàwọn tí ń bẹ láyé tó pọ̀ ní wá ni wọ́n àti tó bá yẹ pé àwọn náà máa ń rọ́jú ọ̀rọ̀ náà tànábì wọ́n ponú nígbà ayé wọn bá pé bá ti ṣe nìyẹn àmọ́ níta àwọn sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá àbá mo ti sábà sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá àbá táwọn yìí níbi pé ibi tí wọ́n mọ̀ mọ̀ ni wọ́n láyé rẹ̀ tó bá súnmọ́ wọn yóò mọ̀ pé ibi tí wọ́n mọ̀ mọ̀ ni wọ́n tẹ̀sí wọn. láti wọn bẹ̀rù àmójútó fún wọn ayé ò dàrú débi pé kí wọ́n sáyà àkókò ìnà kí máa gbógun ti ọ̀rọ̀ Ọlọ́run kí ló jẹ́ kí wọ́n lákàtún láwùjọ àwa ní ìsìn ẹ chief imam ẹ grand imam kìnnìkan imam àápè chief àápè grand kátó pé imam àwọn yóò bẹ̀rù kankan mọ́ ní tí wọ́n ti sí ajá ni o àdéhùn náà jẹ ẹ bẹ́ẹ̀ bá mú kókì wọn ò pè chief ìmáàmù tẹ ẹ pèsè kọ́kọ́ bí chief pọn léwọn àti grandi wọn ò pèsè láwùjọ tá a wà ní. bẹ́ẹ̀ bàbá àti john ti travel wọ́n ń bẹ̀bẹ̀ pé dàpọ̀ náà bá di ẹ̀ má sọ fún wọn mo fọlọ́ ń bẹ̀ yín náà bá di ẹ̀ má sọ fún wọn mo fọlọ́ ń bẹ̀ yín ní tó sojú mi kìí ṣètàn john tí mo ń sọ yẹn. ìwà ṣe tó fi jẹ́ pé téèyàn bá ń sọ̀rọ̀ òdodo lónìí bóyá nínú mọ́sálásí ni àbí kódà mọ́sálásí mi ò sọ fún mi pé ah, rárá o àwọn ìgbà wà sí láàyè mi ẹ̀fọ́wó lọ̀ wọ́n pé torí ìjọ kan mo ṣe sọ láti ní máa rí pé ẹ̀ ń sọ pé kò sáré owó lápò jàmá afẹ́gbé jẹnẹtọ̀ kan á fún mi bàbá ìmọ̀ọ́mọ ẹgbẹ́ lókùn tí náà ni lẹ́ẹ̀bàjẹ́ ni ẹ fi nà sí hà lọ̀ ní wọ́n bá gbà nàfi àwọn aláìlà ní nàìjíríà àti owó yẹn lọ pé ẹ kàn láti kan tí ẹ fẹ́ ìlà ká ikọ̀ rẹ̀ wọ́n ní àwọn ìgbà àwọn ìlà àpèpè fún wàásù àti láwọn ti ń ṣe wàásù àwọn ọmọ kan mọ́sálásí kan nílùú kan ìzáwọn ọlọ́ ọ̀kọ́ yọ bí ọjọ́ mẹ́ta àwọn ọmọ ti lẹ́kítọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn ọmọ ọ̀dọ́ yẹn ọ̀kan ń lọ fún fẹ́kì ọ̀kan ń lọ fún fẹ́kì àlàyé ẹ̀sìn ọ̀kan ń lọ fún táwọn ìlọ́jọ́ mi wọ́n sàmọ́jọ́ tí má ti lọ sílùú yẹn máa jókòó fún àwọn ètò parí lẹ́tọ̀ wọn ní sọ́wọ́ yìí ló bá fẹ́ bí ló bá tásìkò kan tí mo tún padà lọ́bẹ̀ ló bá di yáwó láti sọ láti tàn ló bá di kárí kó túká mo á pè kan náà ọ̀rẹ́ èyí kí ló ṣẹlẹ̀ wọn láwọn ti kàdánwò ni àwọn tí ń bínú ti dìde ti ń débi pé ẹ̀ ń bá wa wí bíbá wí mi pé wọ́n ti mú máa ti fi ń débi náà ṣe tí ò dá abakansu ẹ abakansu nàti hà mọ́sálásí ẹ dákun bọ́ ẹ kí lọ́lọ́run sọ tíra kalẹ̀ sí kí ló sàlùkọ́ àkàlẹ̀ sí tí ẹ bá ti pé yóò bọ̀ ọmọ ádámọ̀ ni kí la ní ká fi alukuran ṣàtúnṣe ayé wa àtàlùkíámọ̀ wa àtàwùjọ wa sí kí ló jẹ́ kí tíra tó máa rẹguléètì ayé méjèèjì ká tó lè jèrè lọ́dọ̀ ọlọ́run èèyàn ò lè èèyàn gbọ́dọ̀ lọ side by side pẹ̀lú kìtàbù lọ́ọ̀lì wà súná sọ̀rọ̀ sóòlì là sallallahu alaihi wa sallam káyé tá a wà yóò tó lè tòrò àtàyé tí ń bọ̀ kí sí àkíyàmù. nàfíhà fún tírọ̀ ọlọ́run ní ká nígbọ́ ìgbàgbọ́ sí o wàtíbá àwọn ọmọ ajá àbíyí ká sì tẹ̀lé sí bẹ nínú ẹ̀ wàtọ̀ àbíyí mù ká pàtàkì Al-Qur'an Karim ká pàtàkì ẹ̀ ó kò sírú àkọsílẹ̀ bẹ́ẹ̀ láyé kò sì sírú tàn bẹ́ẹ̀ tó jọmọ́ alukoran láyé á gbé tóbi wọ̀tà àlómùhù wọ̀tà àlùmù á kọ́ bí wọ́n ṣe kà á ọ̀pọ̀lọpọ̀ wa kò jọ́nà fún gbogbo èèyàn àmọ́ ẹni tó bá ti kọ́ yóò kọ́ tààlímù yóò kọ́ yóò sì mọ̀ fi kọ́yìn ẹni tí yóò sì kọ́ bí yóò sì kà á yóò kọ́ bí yóò sì gbọ́ tí yóò sì lò ọ̀ràn ẹni gbogbo ayé lélẹ́yìn wàmùdà wàmùtù tìlàwàtì agbọ́dọ̀ máa kà síra wa létí torí kò sí síra tí ó kò rere bá wa láyé àtàkì àmọ́ ìjọ alukoran lọ àní ìsìn àwọn tí àwọn tí wọ́n jìnnà láyé tán lówó lọ́wọ́ ìtàn ayé náà fẹ́ máa fi sọ̀rọ̀ Ọlọ́run ìtàn ayé náà àwọn náà ti ń dá sọ̀rọ̀ tòtẹ́ bá ti wá fi ẹ bá wẹ́ẹ́ fi tójú yín rí tó ṣe déédéé tí wọ́n kà náà alukoran ṣe é. Eh, àfi wé kò sí tó burú bẹ àbẹ́ ibi tí wọ́n sọ yẹn kódà nígbà tí mo lọ sí India báyìí báyìí ṣẹlẹ̀ ìgbà tí mo wà ní Germany báyìí báyìí ṣẹlẹ̀ nígbà mo sọ̀rọ̀ ọlọ́run ẹ̀kọ́ sá burú bẹ yẹn bọ̀tù wọ́n ń kálù kùránì ẹni kan gbẹ́nu lọ́wọ́ pé ayé ti kọjá yẹn ẹ̀yin gbé Italy sẹ́kọ́ ti burú fúnra àwọn yẹn gbígbé Italy tó gbé Italy yẹn àti sáńsì ń bẹ̀ ẹ̀yin pẹ́ lọ́yé ẹ̀yin pẹ́ láyé bẹ́ẹ̀ fi ń wà ẹ̀ ti kọjá ninety ẹ̀ ti two hundred ìyẹn ló máa jẹ́ ìlànà táwọn ọ̀tẹ̀ láti ti lọ́wọ́ kì í tún tún tọ́lọ̀ bá wá gbá ọ̀tọ́ náà kọ́ra nìmọ̀ ìyànà àtàǹpẹ̀ lánàá nìyẹn. bákan náà jíjẹ́ nàṣíhà fún ọlọ́run fún kìtàbù ọlọ́run fún rọ̀túùlù rẹ̀ tó jẹ́ òjíṣẹ́ rẹ̀ sallallahu alaihi wasallam tí hayati nígbà tí ń bẹ láyé bábìlì lójúùdì sí ìtàn àti yìí wà lùsùwàtì wà mọ̀ á wà náà fi ní nọ́ọ̀sì wà lùmọ́ọ̀n èyí ó tẹ̀lé ànábì dógóńgó gbogbo agbára tọ́lọ̀ ọba fún un ìdí jẹ́ pé ẹ̀sìn jẹ́ náà fẹ́ràn fún ànábì mu sọlọ́lọ́wọ́ sára ẹ̀rọ sọ́là àwọn èèyàn àwọn akápá máa àtẹ̀dálẹ̀ wọn kan máa àná tó yàtọ̀ sí ntánàbì mu wa sọlọ́lọ́wọ́ sára ẹ̀rọ lónìí nàrán wà bá dẹ̀ wà fáàtì yìí nígbà tánàbì ò sí mọ́ ìnáyà tìbìtọ́lá bìtùnú náà káwọn béèrè kí ní ìlànà tó fi sí lọ́hùn níbi gbogbo àlámọ̀ ìdí pátápátá tí yẹn bá jẹ́ ẹni tó fẹ́ sí lọ́hùn kò sí ìgbẹ̀kan tí ó fẹ́ sí láyé inú ẹ̀sìn lónìí àfi kó béèrè tó bá jẹ́ pé kò sí ìmọ̀ tó bá sì ti mọ̀ tó lè dá sí àkà yóò gbé tíra yóò kà pé bóòlù àlẹ́ ti ṣe nǹkan náà bóòlù ti ṣe sọ́lá láyé orígun mara mẹ́tì Islam gbogbo ohun tó jẹ́ fòróró àwọn ẹ̀ka ẹ̀ka ẹ̀ka ẹ̀sìn gbogbo ẹ̀ ló ní bá àlẹ́ ti ṣe tọ́lọ́run sì ti sọ fún wa tó ti kàn ní tó ti kàn ní ọ̀ràn yàn fún wa wípé làkọ̀díkà lakum fi rasulillahi uswatun hasana sura tàtírí ayé àtúntì wà. àwòkọ́ tèrè ní bẹ fún iná tara ànábì sallallahu alaihi wasallam liman kana yarjullaha wal yawmal akhir tó bá fẹ́ kọ́lọ́run ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀ lọ́jọ́ gbẹ̀rẹ̀ sí àná tọ́rọ̀ rẹ̀ ó jẹ sáyọ̀ wa dhakara Allaha kathira tó nítorí sí náà tí ọlọ́run bá ń gbogbo gbà ṣèwádìí nǹkan kan kọ́ wa ṣe bíbíà tó bá jẹ́ pé ò rí nǹkan yẹn nínú ìlànà gbogbo ẹnu mo ti sọ. máa rin ọ̀nà bíbíà kanù níbi pa àbímọ nítorí pé kọ́lẹ̀ kankan tó sọ bẹ́ẹ̀ fún ọ ní ọ̀rọ̀ ànábì sọlọ́láwù sọ̀rọ̀sọ́là máa rin ìlànà àánú àti bíbíà níbi ìgbéyàwó torí tọba jọ ní tó kéwú ẹ̀rí ọkàn ọmọ ọ̀dọ́ náà pé ah, àlámì ti sọ báyìí o àlámì ti sọ báyìí o oníbàyìí ní ká ṣe o oníbàyìí ní ká má ṣe o ó wá jẹ́ ní gbogbo àlámọ̀ ní pátápátá. tí ẹ bá lè máa ṣe léyìí ó ti sàgbọ́ ó ti mú ó ti gbàgbọ́ yẹ pé náà sí halẹ̀ ti jẹ́ fún Rasulullah sallallahu ta'ala alaihi wa sallam. nínú ẹ̀ àlèsìdá òbí yìí a máa kọ́sẹ̀ ànábì wà sàkálùkù bí àfúláàfì a máa hùwà a gbọ́dọ̀ fi àpáàdì bo èrí tiwa mọ́lẹ̀ nígbà tá a bá ń pe ẹni ẹlẹ́ni náà sákèsì individually ọ àwùjọ lápapọ̀ àwọn náà kò síbi kan àkòsí tó pọ̀ pàápàá jùlọ níbi pé akẹ́kọ̀ọ́sì ànábì sallallahu ta'ala alaihi wasallam níbi gbogbo òṣìṣì níbi bá a ti wà àti níbi bá a ti sọ̀rọ̀ àníbùkátà sí káwò yẹn sí ní tá a bá kù sí o ìwà náà ti pé ó ní àdábà ní rọ́bí wà á fana tàbí rẹ̀ ọlọ́run bá mi lẹ́kọ̀ọ́ ya yi ẹkọ ládàbí yóò bá máa ń ní ládàbí òṣìṣẹ́ ọlọ́run sọlọ́lá òṣìṣẹ́ ọlọ́run máa kọ́ mi ló fi pé kò jà fún rẹ̀ ẹ̀sìn ló jà fún ojú ẹ̀ tí bá fa ọgbà tí bá hùwà fáwọn náà kàn tí mo rí tó ṣàtakò fún mi pé gbogbo ohun tá a pè lẹ́sìn ànábì ló lead ẹni tó fi jẹ́ master nù sayyidul awwalin wal akhirin ó ní aṣáájú ọmọ ádámọ̀ ní níláyé tàbí àná kì í ṣe pé òun ló kọ́kọ́ dé òun kọ́ ló sì dàgbà jù lọ́jọ́ orí torí iṣẹ́ tọ́lọ́run bá fi ran tọ́lọ́run ní kákọ́sẹ̀ yẹn náà ni ẹ ní rí nǹkan kan nínú ẹ̀sìn tó bá jẹ́ mọ̀ṣúrò ẹ̀sìn mú wá ànábì fi dá àdúgbò ẹbí mẹ́láyé lọ lónìí àtìsáyò fi tán ó sì fa àwọn míì lápèjúwe ó ní àlàáṣá fún nìlá mo bẹ̀rẹ̀ ọlọ́dún yìí lọ ọ̀gá ìtàn náà kàn wà á tọ́ ọkùnlá mo páyọ̀ ọlọ́dún yìí lọ nígbà tó sọ relationship pẹ̀lú family ó ní khairukum ẹni tó lóore jù nù yín khairukum lè àlè ilé tó dáa fún family ẹ̀ ìyàwó àtọmọ nínú yín tó lè rìn nínú múmi ní ó ní wàá nà káírò fún mi àhálí èmi sì dánú lẹ́yìn gbogbo yín lọ tàbá fẹ́ máa sọ yẹn bí dáná ẹni ti ń sọ ń tọ́lọ̀ ń ṣe fún un tó fi dáa jù wá lọ àmọ̀ tún ṣe síra mi torí àmọ̀ sọ á sì mọ yànnà náà bó ṣe lè bó ṣe bẹ̀rù ọlọ́run àpẹẹrẹ ìbẹ̀rù ọlọ́run tó wù yẹn àpẹẹrẹ bó ṣe bá àwọn yẹn gbé bó ṣe bá àwọn júù gbé bó ṣe bá àwọn yahudi gbé tó bá wọn mọ̀dé náà ìgbà yẹn Madina tó di Madina tó wà títí títí dáa tí Madina fi dìlú ìlú orin ìlú àgbà kàdùn ní kọ́lọ́mọdé kan tó wà ń bẹ́ẹ̀ Madina ò lè dáa tó ti gbà tánàbí wà ń bẹ́ẹ̀ màtáyọ̀ nìkan ìgbà tánàbí débẹ̀ tó bá àwọn kẹfìrí ń bẹ̀ ó bá àwọn Yahudi ń bẹ̀ ó bá àwọn nàfọ́rọ́ ogun tó ní Madina Battle of kí wọ́n lọ wo róòlù tí àwọn tí èsè mùsùlùmí kó because of the good relationship látọ̀ dàbẹ́ ní sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀fọ́lá táwọn kan tó ti gbà sáà sọ pé ṣe rí ibi òṣìṣẹ́ ọlọ́run ọ̀tá kẹsàn-án wọn nígbà bí wọlé ẹ̀yẹn mójútó àwọn sáìdì bí àtìbí ní òtò ọ̀gùn kanda wọ́n ti Islam so lèyẹn káwọn wà láwùjọ lónìí ló sọ pé ah, ẹ eh, eh, eh, gbọ́dọ̀ rí mú ẹnìkan ẹ̀mí ẹnìkan láàtàn tó kókò sí gbà sílá bó ní wàá ti gbà tó ní ó ti gbà ábẹ́lì tàbí ẹni tó tẹ̀sí wá gbà sílá kí n ṣe síláàmù lọ́bọ̀lọ́bọ̀ ni wọ́n sọ pé gbogbo àwọn àkéèsí tá à ń pè yìí kì í ṣe pé nítorí wípé a fẹ́ gbógun tẹnìkan a bá fẹ́ sàkẹ́ nìkan torí nínú agbọn pé ẹ̀sìn jẹ́ nàìjíríà fún àìmọ́tò mùsùlùmí wà á mọ́tì hún tí ó parí ọ̀rọ̀ yìí tí wọ́n fẹ́ mẹ́nu bà tí ìtẹ́jú yìí tó parí ibẹ̀ láti mọ̀ pé kì í ṣe àtakò ìnàṣẹ́hà ọ̀lọ́ ìlàbí. agbọ̀n rí pé káfíń nàìjíríà fáwọn àìmọ̀ àìmọ̀ lónìí àwọn adarí tẹ̀sìn tó jẹ́ tẹ̀sìn ìsìláàmù gangan pọ́nbélé ìgangan làbí ìsìn sọ àwọn àyàlò fáwọn tí ń darí náà sí ìsìn mùsùlùmí àbí tó jẹ́ mùsùlùmí àmọ́ kì ṣe lóṣù àyà lò fáwọn náà àwọn náà kù síbi tó pọ̀ mo máa ń sọ fún yàn pé nẹ́ẹ̀sì kọ́ ni kábílì aláya wọn torí pé àwọn olùmọ̀ sọ pé wà ń dárú kódà ìjọba sàbọ̀ sí wà dọ́là wọn a gbọ́dọ̀ tẹ̀lé wọn nígbà tí wọn bá ti dèkélé àpé ẹnìkan kan gbọ́dọ̀ sí náà lánàá hátà tájú lùkú fọ̀rọ̀ bàwá ha wọn sọ bẹ́ẹ̀ wọn sọ bẹ́ẹ̀ ṣe bí ìjọba kan ọlọ́run mọ ìjọba tí ń fúnyàn lówó pé ẹ lọ sí hajj ẹ̀yin òṣìṣẹ́ mi wọ̀láì lè hajj lórí ti ló bá dé ló bá ti dẹ̀yìn ọlọ́run ó rí nǹkan tó jẹ́ pé ó dá àlìkà náà kó tó rírú ẹ̀ nínú àpẹẹrẹ ẹ̀sìn ìjọba ló sì ràn lọ hajj kì í sì rìn àjò pé yẹn fẹ́ nàjú lásán síjọba táwọn ọ̀gbẹ́ sí pé mu ìjọba ó ní bùkátà sí káwa gangan bá wọn sòótọ́ àwọn a wà nípò ká bá wọn sòótọ́ tí èsè pé bóyá táwa náà bá ti rí nǹkan kan jẹ lábẹ́ wọn ó ti parí ìjọba náà bùkátà kó gba àwọn advisers òdodo wàláhì tíjọba ò bá san one naira lówó ní nàìjíríà ti lówó tó fáwọn advisers òdodo lórí ìsìn wọn máa sòótọ́ wọ́n mọ̀ kàn ìjọba nàìjíríà ti ń kọ̀ǹsọ́ọ̀tì àwọn olùmọ̀ òdodo rí nínú àwọn ayé wa táwa yìí ọ̀rọ̀ ló délẹ̀ yìí o irú àwọn àfáà tí mo sọ níjọ nígbà kan ọ̀rọ̀ ló délẹ̀ yìí o ó kéré táwọn ní ẹ̀ máa bá abẹ lọ́hùn kọ́lọ́hún sì wà lẹ́yìn o ẹ máa bẹ sìn kankan tó dáa tàbí kí wọ́n gbà mọ̀ àmọ̀ pa àwọn ìjọba náà sákèsì lọ́nà tó tọ́ àmọ̀ bá àwọn náà wọ́n gbọ́ wọn kútúbà táwọn kìí máa táwọn ìlú tó lófin tí wọ́n ti ń lò kìí táwọn nìkan ni wọ́n lè sìn táwọn scholars o àwọn tìbí náà ń gbọ́ ọ lè mọ́ fẹ́ sàmúlò táwọn wí o ẹni tó bá wá sọ kájàkájà wọn àkọ́kọ́ ìwádìí tó wà lẹ́tì mọ̀ pé ìjọba mọ̀ pé ń sọ̀rọ̀ kí làwọn ní báwọn sòótọ́ ọ̀rọ̀ fún kò tí ì kan ìpè kò tí ì kan pé ọmọ yín kò ní sóríire kò tí ì kan ẹ jáàmù ẹ láti bẹ́ẹ̀ dìdànù ni kò sí kàn yẹn àmọ̀ bẹ́ẹ̀ lọ́n fún wọn àmọ̀ gáàdì wọn àmọ̀ bẹ́ẹ̀ lọ́n fún wọn àmọ̀ gáàdì wọn àmọ̀ tí wọ́n sákèsì. ìparí inú rẹ̀ karùn-ún sí náà sí àtẹ́jú ẹ̀tújẹ́ náà sí àfúnni amọ́sí mùsùlùmí generality of muslim àtàwọn tá a jọ ń bẹ láyé àá kó wọn pọ̀ mọ́ nítorí pé nígbà ní ní àsìkò wa ní ìsìn oríṣiríṣi nǹkan láwọn gbọ́ tí mùsùlùmí bá ti sọ sọ àkóso òdodo kan àbí ìjọba ló gbèsè òdodo tó wá jẹ́ pé nǹkan yẹn lẹ́rìí ní islam làwọn tí èsì nǹkan wọn sọ pé wọ́n fẹ́ islamite nàìjíríà ẹ̀ sì bẹ̀rù ọlọ́run torí pé àárín bùkátà sí ká mọ nǹkan kan tí ìjọba fẹ́ ṣe tí wọ́n fi fẹ́ islamite nàìjíríà tí ò sínú tí àtẹ̀yìn gbé lọ́wọ́ pé kọ́lọ́run rán iṣẹ́ wọn yá mọ̀ ṣe ọlọ́run rán iṣẹ́ gbogbo wọn náà ń ṣe sọ́lá gbogbo wọn náà ń forí kalẹ̀ fọ́lọ́run ìjọba kankan ò sọ pé kí wọ́n ń sọ̀rọ̀ hijab lápèjúwe àwọn nísìn àwọn èèyàn mọ̀ dá sí lórí rédíò rẹ́pìn ti pọ̀ jù rẹ́pìn ti pọ̀ jù mùsùlùmí mọ̀ fóònù kírísítẹ́nì mọ̀ fóònù àwọn èèyàn mọ̀ fóònù rẹpẹtẹ kí ló fà kí ló fà ìjọba wa ní òun fẹ́ òun introduce hijab ẹni tó bá fẹ́ sáàmù pé sábà bíi kí èèyàn nínú kí ọ tí ó tí ó dáàbò bo ìhòòhò àyọ̀rẹ́bìn òfìkábò ìhòòhò ọ̀kan nínú ẹ̀ nìyẹn ẹ wá wà wọ̀nyí àwa nígbà tí súnà ti gbajúmọ̀ tó báyìí wọ́n lè má lo kìmọ́rù táwọn obìnrin wọ̀ ní ìsìn yìí o bẹ̀tẹ̀ ẹ máa ka iye aṣọ tí wọ́n ń wọ̀ ẹ máa ka ẹ ka ẹ ka bùbá ẹ ka ìró ẹ ka ìbọrùn ẹ ka ìpèlé ẹ pa ẹ ka yìí tí wọ́n tún sọ lérò tí wọ́n tún sán mọ́ àṣọ máa ń lọ bí márùn tàbí jù bẹ́ẹ̀ lọ ẹ wá wo tòní tẹ́bá tí wàá gbóhùn kankan tó jọ mẹ́sìn wọn bẹ ìsìlámáì láì tẹ nìkan lórí bantó láti pé lọ sí sùjúdù mọ́tálásí àmọ́ lórí nǹkan tó rẹwà bẹ́ẹ̀ náà ní sábà tó ọmọ ìyá wa lẹ́nu islam ó kéwú ní àbíkò kéwú ni ó fi wọ́n fi jẹ oyè kan náà jíjẹ ìmọ̀ọ́mù kàbí kankan sákèèsí lónà máa di wípé áhà àwọn alákatá fi ti dé àwọn alùsùnà ẹ̀yìn ìwọ náà tí wọn náà ti ń ṣe súnà tó gbé gbájú tó yẹ fáwọn nàbí ló ń fi mọ ìwà ìwà ìwà kájàkájà ìwà ìlẹ́kọ̀ọ́ àlẹ́bí náà lẹ́sìn gbogbo ẹ̀ mọ́ eléyìí náà ń bùkátà nàfíhà torí gbogbo àmọ́tẹ̀yìn mùsùlùmí náà ní ká bá sọ̀rọ̀ lọ tó sì kẹ̀kẹ́ tá a fẹ́ gbọ́n abẹ́ẹ̀ká sọ̀rọ̀ lọ́wọ́ ọlọ́mọta àlékún ìdáyà ìfún wa yóò wá ní lórí òdodo yẹ ká lè mọ kó mọ wúlò fún ẹni sọ kó mọ wúlò fún ẹni bọ̀ aqulu ma tasma'un wa astaghfirullah ta'ala li wa lakum wa salaamu alaykum wa rahmatullahi